rí nínú alkuhan tó àtà rasulillahi sallallahu alaihi wasallam ibi tọ́nà tó ń sọ pé ẹ̀tẹ̀ẹ́ta nábì ẹ̀tẹ̀ẹ́ta nábì nínú tó wà ní kùránì tàlẹ́fẹ̀ẹ́tẹ̀ wọ́tẹ̀lẹ̀fínà mọ́ta ọ̀nà 33 àyà àyà 33 ní bẹ́ẹ̀ imagine ẹ gbọ́dọ̀ ti àtàkà náà ti tó ayé àkàtì tó ń sùn ẹ gbọ́sẹ̀ lórí ẹsẹ̀ nǹkan yìí kò fẹ́ nǹkan báyìí ẹ fẹ́ nǹkan báyìí tí mùsùlùmí bá ti rí ayé àkàtà ó ti tó ẹ bá jẹ́ mú ayé àkàtì tó. bóyá bí ayé àkàtà wá rí nínú Al-Qur'an Karim kò kó méjì tí ń sọ tàwà pé ń tẹ́ àyí ń pàtì fún wa ni pé ìtẹ̀ríkà nẹ́bí o rẹ̀dẹ̀ ni wàlá ẹ̀ tó fún wa káà mọ́ sọ pé àyà tàbí tèrè sọfà wa Ibn Taymiyyah rahimahullah ta'ala àwọn náà rí irú ọ̀rọ̀ báyìí àwọn náà sọ wọ́n ní wa qad awjaba Allahu ta'ata rasul ala jami'in nas qaribun من أربعين موضعا من القرآن وضعته سرعة داء شيخ الإسلام رحمه الله أولي وقد أوجب الله الله وباتي سينيور رانيا كنو كنو إنه القرآن الكريم سرعة الرسول إنسانة النبي على جميع الناس lórí gbogbo àwọn èèyàn pátápátá fi kọ̀rí ìlú min arba'in mawda' àwọn àyè tọ́nà ọba ti sọnù Qur'an ó súnmọ́ ọtí ṣe pé ọ̀rọ̀ wọn ti kéde ọ̀rọ̀ wọn ti di ara wọn nínú Qur'an àbáwá ni wà tọ́ àtúwò ìwà tẹ̀lẹ́tà nẹ́bì tọ́ àtàn lìlá títà tẹ̀lé wọn torí kọ́lọ̀ ọba ló pa ọ̀jábà rẹ̀ lórí tàbáwá tẹ̀sán nẹ́bí ìtọ́nà ọba ní àfìlàtì o. Fànẹ́bí èèyàn níbi tàwa náà. Àmọ́ ntọ́lọ̀ nínú ntọ́lọ̀ fi sálẹ́sà ọlọ́run ti bẹ ó ti ń dẹ̀bẹ̀ fún wa kátẹ̀lé. Tàbáwá tẹ̀lé lábọ̀ ìlú alàtẹ̀ láti ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ọba ti ní ká máa ti dáadáa sáwọn òbí wa náà. Tá a bá ti dáadáa sáwọn òbí wa alátẹ̀lé àti ọlọ́run. Àwọn àbáyé sọ̀rọ̀ yìí láwọn ka àwọn ayà kan síbẹ̀ náà ni sáàrì tó sọ báyìí nínú àtúnhánì abáàní bàbá ní ká ka díẹ̀ nínú àwọn ayà yìí tó ká ka bí ilé ọkà ọjà kájọ ní ní ìlú ọkà mẹ́ta rẹ̀ náà ẹ̀yẹ ká ka jà. èyí tó jẹ́lẹ̀ kẹrin ẹ̀jẹ̀ wọn sọ́ọ̀tù nìṣà sọ́tò nìṣá ayà tó náà ọlọ́ni yẹ ayọ̀ lẹ́bí ní àmọ́ gbogbo bí bàbá ti rí ọ̀rọ̀ báyìí tọ́nà bá ti ní yá ayọ̀ lẹ́bí ní àmọ́ kìí ṣe gbogbo èèyàn ní bá sọ́tò fẹ́ tó àdírẹ́s ẹ̀yin ọmọ aláìgbọ̀rọ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀yin tẹ̀lẹ́ ti tá pé tìmìlẹ̀fẹ́ ṣe yá ayọ̀ lẹ́bí ní àmọ́ kò pé dọ́ọ̀nù abdullahi ní bá sọ̀rọ̀ yẹn nkunta abdallah pẹ̀lú lóòótọ́ abdullahi sọ̀rọ̀ báyìí nígbà tó máa tó yá ayé ajá tẹran mi yá ayé yín àbí kọ́ni àwọn wa nígbà ni ìgbà gbọ́ sọ̀rọ̀ nígbì bẹ́ẹ̀ náà yá ìwé àlìkáàsì sínú náà mẹ́ kọ́dà mùnáàdì kú náà mẹ́ àmìlẹ̀ àwọn tí ń bá sọ̀rọ̀ àwa mọ́mìnì gbogbo ẹ̀ tó bá jẹ́ pé mọ́mìnì o sọ oní olùdíje tí kí wọ́n tó ní kí n ṣe o ó ní yá ìwé àlẹ́dí náà mọ́ ẹ̀yin a tí o ìgbàgbọ́ fún yín àti ọlọ́ha wà àti ọ̀dọ̀sù ẹ wo mo sọ fún wa ń jò ní pé ní tó jẹ́ káwọn ayé àyè pọ̀ tó báyìí àwọn ọ̀nà tọ́nà ń gbà fi sọ̀kọ̀ kan rẹ̀ ni tẹ́lómi nke ṣe yé lómi àmọ́ bá sọ̀rọ̀ báyìí yóò yé yàn ẹ bá tún sọ̀rọ̀ báyìí ẹ wà àwọn gánà kíláàsì àti máa lọ sí ibi tí wọ́n kọ́ yàn tó bá fi ọ̀nà yìí kọ́ yàn kò mọ̀ yí àwọn àyà kí ló tó ṣe ó tó ní rẹ́kọ̀dù mi ó tó ní rẹ́kọ̀dù mi ó máa ṣí ìlú rẹ́kọ̀dù òun náà ní gbogbo àwọn kí àyà ìdí ọlọ́kùnrin náà nínú àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ́lẹ́ yìí tọ́lọ̀ tó gbégbà ó ní yáyọ ilẹ̀ ìdílé àwọn ọ̀nà ẹ̀rù pé àwọn sáà bí oníyìí kò sí yáyọ ilẹ̀ ìdílé àwọn ọ̀nà mẹ́ẹ̀ abẹ́yọ kan ṣe ìṣẹ́jùbú lèlá. náà ó ní yáyọ ilẹ̀ ìdílé àwọn àti ọlọ́à amúrú wọ̀n amúrú yọ pé ní ojú tábà tí wàá rí amúrú ìtumọ̀ rẹ̀ pé kàn yẹn dandan ni. àwọn tí wọ́n sọ pé alukuran nìkan lábẹ́ máa tẹ̀lé ẹ wá gbọ́ kuran tẹ̀lé máa tẹ̀lé léyò ó ní àti ọlọ́ha wọ́n àti ọ̀rọ̀ṣù wàá lọ́kọ́ bẹ́ẹ̀. ajẹ́ tí o bá tẹ̀lé tà nàbí kò tẹ̀lé kuran dànù ẹ̀yin lè lọ pé tí kuran bá sọ gẹ́gẹ́ ní ọ̀ràn yẹn títí kuran bá sọ ní fún pé ẹwà wo ẹwà wo ẹwọ̀rọ̀ olùwà wú lè amúlù ní nǹkan. ṣe ẹjọ́ tó àwọn afa ẹ̀ẹ̀kan ní ti pé àtàwọn aláṣẹ yìí oníjà àtàwọn aláṣẹ yìí àtàwọn aláṣẹ náà. àkókò bó ti gbé ká bó ti tẹ̀lé ra ó yàtọ̀. ومن أتعوا الله وأتعوا الرسول إذا تعطى سؤال وهو للأمر منكم وإن وأتعوا kò sọ bẹ́ẹ̀. a jẹ́ pé ìtẹ̀láṣẹ ọlọ́run àti ìtẹ̀láṣẹ àlẹ́ Muhammad sawa lẹ́bù kan náà wà òun ni ọlọ́run ti gbé kalẹ̀ kan torí tẹ́rí wáwò yìí conjunction atif wáwò ni gbogbo àwọn àwọn tábà mi ṣe atif nínú kéwú kọ̀ọ̀kan ní wọ́n ní ìtumọ̀ rẹ̀ tún ó ní ìtumọ̀ tiẹ̀ tẹ́rí wáwò yìí àwọn méjèèjì ẹni àkọ́kọ́ ẹgbà bí sọkọ́ méjì wọ̀nyí ń sọ fún pé lẹ́bù kàlà méjì wà àti ìlọ́ha wọ́n àti ìrọ̀sù ẹ̀tẹ̀ láti ọlọ́run ẹ̀sìtẹ̀ láti ànábì so irú tẹ̀lé tẹ́ fọ́nà náà lẹ́kùn ànábì wọ́n ni náà wà ó lọ amúrìmọ̀ lẹ́yìn náà àwọn aláṣẹ olùlọ àwòrán àwọn náà kò bẹ́ẹ̀ àwọn méjì àwọn àlùkùmọ̀rọ̀ ó àtúnú yìí àti ọ̀làmà wọn náà fáwọn àti pàṣẹ àyà yìí àwọn ọ̀làmà bọ̀ títí aláwọ̀ wọn ẹni pé àwọn òwò ni àlùkùmọ̀ tí ọmọ ọba tọ́ka yà yìí tí àbá àti ìpínlẹ̀ náà àwọn táwọn ẹ̀kú mẹ́lá fà láwùjọ lẹ́lọ́dọ̀ àwọn àbá ẹlẹ́dọ̀ àwọn ẹlẹ́ọlọ́ ọba yẹn bí ẹ ẹ má fọmọ ilẹ̀ báyìí o ẹ mú lọ́dọ̀ àwọn ẹni ọlọ́ ó máa mú dọ̀ wọn dáná wọn ò ní mú ọdún àwọn ọdẹ sakúrédé o kò ń dọ̀dọ̀ àwọn aláró ẹ tó wọn lọ fún àti ń tẹyẹ rìn àwọn táwọn yẹn rẹ pọ̀gbìlá ti gẹ́gẹ́ àfa kì í sàn tó bá bá wí ní ẹ̀hún o àwọn àfa òun làwọn àfa tó lọ fi jẹ́rìí ara ẹ̀ ṣẹ̀fọ́lọ̀ yan àwọn àfa àti mìíràn tí ọlọ́run fi jẹ́ ẹ̀yà ara rẹ̀ pé àníkẹ́ kò mi ṣẹlẹ́bọ̀ máa ṣe wá mọ àwọn sánà àwọn èèyàn wá ti jẹ́rìí gbàdí fi wọ́n jẹ́rìí àwọn àfa irú àfa dandan ni àwọn wíyà yìí ṣe ìdọ̀lọ́rù ẹnàhù láìláha wà á dákẹ́ kò níwà olùkọ́ kò níwà olùkọ́ kò ti dákẹ́ kò ní olù ẹ̀yìn gbogbo àwọn sáńtà yẹn nílẹ̀ àwọn ẹ̀tí àwọn òkéwù. wọ́n kọ́ imam àwọn tí wọ́n gbólé ni tí wọ́n tà tọ̀ àbá àti àwọn ẹ̀rọ ẹ̀dá tà kò ní kó wọn kó mú wá di kárẹ̀ jáde wá ibi tá a ti

ẹ̀gẹ́dìdì ọba ọba ọbẹ̀ ìṣẹ̀lẹ́bọ sẹ́gbọ́dọ́ gbogbo tí ìbábọ́ àti lẹ́yìn rẹ̀ kọ́lá máa ń fàyẹ̀ kọ́lá tó máa ń jẹ́yẹ̀ kọ́lá ní máa ń àní ẹmọ́ sọ ọmọ àlẹ́yẹ sẹ́bọ́ ẹni tí ń lè rí mútù ẹni tí ń lè rí eku àwọn ṣẹ́wà bí olùrọ̀ àwọn àpapọ̀ kan pé sílẹ̀ yìí gbódédé àfàtẹ́ ń bá wọn gbà ọ gbódédé ẹ̀yin tọ́nà bá ti ń jẹ́ ìyá rẹ̀ àwọn tọ́nà ti ń jẹ́ ìyá rẹ̀ àwọn tí wọ́n dúró tí wọ́n kà ní àfàtẹ́ ń takò súnà nàbí táwọn tọ́nà máa bá wí nù ẹ dákun fún àbáwá gbé súnà nàbí tóbi tó súnà yẹn súnà tó tóbi kálukú sí súnà tiẹ̀ ṣètàn náà ní súnà tiẹ̀ ó wá ní ẹ̀ ń tọ́ ó lè fa intanet jẹ́ àtún ìṣe tẹ́rí ayà yìí bí ìwà bí lè gbọ́ yé pé dandan kí ẹ tẹ́ sànàbí ọlọ́pọ̀ sàmì àlẹ́ fún pẹ̀lú gbọ́ yé mọ́dé tẹ́rí bí ẹ máa tẹ́wú ẹ̀rú sì máa bá tó bá tó dé àyìn tábà sọ tí máa ń gbọ́ bá ṣe sọ yìí tó láwọn yẹra yóò tó tó máa ń ké wọ́n ní fa intanet jẹ́ àtún ìṣe nǹkan kan máa ń ṣẹlẹ̀ láà nígbà míì nǹkan ń fa lérí ọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ẹ̀ lérí ọ̀rọ̀ alámọ̀rí ayé ìfapá máa ń ṣẹlẹ̀ níjọ́ tí ìfapá bá ṣẹlẹ̀ láàrin yín láàrin àwọn àfáà yín sáré máa tẹ̀lé kí lọ́nà tó sọ́gbà náà fọ́rù gbùgbù ìlọ̀lọ́hí wàrùsù kódàkọ̀ olùwàlẹ́kọ̀ọ́lùwà kódàkọ̀ ọmọ iṣẹ́ tí wọ́n ti pé mẹ́ tó wò tó bá fọ́rù gbùgbù ìlọ̀lọ́hí wàrùsù nítorí bá ń fi fanfa rẹ̀ ẹ̀dá padà lọ́sọ́dọ̀ ọlọ́run àtọ́rọ́ta ni àtọ̀ ànábì fúnfọ́lọ̀ bẹ̀yìn àwọn onáńbá wíyà àwọn wọn ni wọ́n dá ọ̀rọ̀ padà yà yìí. à ó ta ẹ̀wọ̀n o ee àwọn àfa ànábà wí. bàtà wọn ní fáwọn òkú ṣe iye lẹ́ran mọ́lọ́mọ́ tó wù ìyá ni taarú bàtà ẹni kó dábàrà nínú kódà sínú kúránì ó bọ̀ fún àlèkà. ó bẹ̀rẹ̀ pé àwọn àfa wa ọlọ́ọ̀tì yẹn ti tu wa lọ́tọ̀ fásíà aládìkì ni àwọn kan nígbàgbà àwọn nígbàgbà àwọn tí ń sàfà ẹni tí ń sàfà ògbọ́n ọmọ pàǹpà fún ẹgbẹ́ ọmọ ti pàǹpà lérí ọ̀rọ̀ ẹ̀sìn ìgbàgbà lẹ́fà sábàtí láwọn tí ń sàfà tí wọ́n ń ṣe pàǹpà lórí ẹ̀sìn ẹ̀ ń ṣe ráyé ni àwọn àfáà ló máa ṣe pàǹpà eléyìí mo lè tó dáa eléyìí ọmọ lè tó dáa kò lè tó bá wọn dáa sọ lórí ẹ̀ dáná bí sọ lórí ẹ̀ dandan tẹ́rí pọ́ǹtì méjì ló wáyà yìí sí láti ànábì alákọ̀ọ́kọ́ àti ọlọ́ha wà àti rọ̀ṣù kọ́ọ̀tì kanu ẹlẹ́kẹ̀jì kọ́ fa intanet zaatun fi ṣe fọ́rọ̀ tóhu ẹwà bí parí ẹ̀ ó ní nkuntun nítẹ̀ ń sọ jáde nígbà pé lóòótọ́ nkuntun túkùmínú nàbí là ìmọ̀ nìkan lé ní dábìlì ni. tẹ́ nígbà tó kọ́ wà lè yọ mẹ́ta àfi tẹ́ ẹ̀ gbà fúlà díjà nìkìá mà ẹ̀ so ẹ̀rí kan tó lè léyìí nínú àwọn ẹ̀rí tí àwọn afá yìí kà àwọn òkà fúkà tí máa yìí máa jí lójú oníṣẹ́ra kan tí wọ́n fà jáde síra wọn wọ́n àwọn àyà gbogbo àyà tàbí ìdí wọn á síbẹ̀. mo sáyẹn rí wà ní kàtóbà ìdẹnu ìtaba inú ọ̀hábà ń tó bẹ́ẹ̀ abáṣẹ ẹ̀dọ́ àkókò máa jókòó yà yìí tí wọ́n mú jáde lọ́wọ́ kan wa. àmọ́ ọ̀rọ̀ àti àbúrò àti àjọ àlè kọ́ nígbà tí wọ́n mẹ́rin pé ìjọba aláṣẹ

wàlúmọ̀ kọ́rẹ̀ wàlúmọ̀ kọ́rẹ̀ ní mọ́lẹ̀ fírí tí àwọn èyí tí mọ́dé sàrẹ̀ mídíà yìí tí mọ́ pẹ́rẹ̀ mọ́ wà láì wọ́n ní sòrò gan o wọ́n wá béèrè títí ẹ̀kan bè lọ rí wọ́n ní ẹkùn alẹ́rì tó làgbọ̀rọ̀ tó jò ẹkùn alẹ́rì pé E ló ẹ má o <laughs> ẹ̀yin tí wọ́n ní ẹsẹ̀ lẹ́mẹ̀ẹ́rì wá pé gbogbo nǹkan ni ìyá oníyà yìí wà láì èmi ti máa ń sọ pé àdíkẹ́ ìdìbò kúrò àwọn afẹ́yìn súnà náà pọ̀ yín gbogbo kí ó jẹba lẹ́ẹ̀ka yunifásitì ọba ìjẹ́ pòfẹ́sọ̀ fún islamic study ẹ̀sìn yóò sì lè yí ọ ẹgbẹ́ ìsáàdá ni àdíkọ́ padà bọ́dọ̀ àwọn afáàsùn náà gbogbo kí ó jọba pé tọ́wọ́ lọ dásùn sí lónìí ọ ní ọtí lè fúra sí o àpẹẹrẹ ah, islamic study wọn ni tó bá di àrùsùn náà lónìí kìtì lè wọn ti wá sí o yóò padà sọ́dọ̀ àwọn afáàsùn náà yóò lọ ní kàjíà ọ̀rì wọn àwọn tuntun aláró ọ̀pàdà sọ́dọ̀ tí wọn wọ́n máa pọ̀ súnà tán lẹ́yìn lẹ́yìn ọdún mẹ́ta ọdún mẹ́rin wọ́n náà ti àbọ̀ síta. àwọn pé professor islamic study òun náà ti àbọ̀ sílẹ̀ yóò báyìí ó ti bẹ̀rẹ̀ wàláì yóò sọ̀rọ̀ ìyọ̀nà. gbàtẹ́ pé nìhàn ó sì ẹ̀bẹ̀rẹ̀ sí ní yí ọnu. bá ti máa ń lo ayé àmọ́ àtàlàyé fọ àbọ̀ àmọ́ àtàlàyé fọ́ ti ń lò lélẹ́yìí. ẹ̀yánu ká ẹlẹ́ka àwọn àbí ẹlẹ́ka àwọn ìnà lágbàdì ẹ̀ ìwé lóṣẹ̀ lágbàmẹ́ ẹ̀yà wọn sọ́tún nìta ó pọ̀ bẹ́ẹ̀ bá wọn sọ́tún nìta yẹn náà wà àyà 65 sọ́tún nìta àyà 65 ọlọ́ni sáyà wàrọ̀ láì mìíràn حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما خير أين أبا الله sáyẹn bí dábàá káyà yìí lásán fúnra kan máa ka tuntun rẹ ọwọ́ bó ṣe kó lọ́wọ́ àwọn ọmọ náà kó sì káyà yìí ó tó kó sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó pẹ̀lú pẹ̀lú ọlọ́ni pààlà wà lọ́pọ̀ ẹ wo bọ́lá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà tí ìrọ̀lọ́ ti bẹ̀rẹ̀ pé ọlọ́ni kò sí jẹ́ bẹ̀ ṣẹ́ hẹ́lẹ̀ kò sí tó pè bá òun ni wàrọ̀ bí kódà yìí fi rinlẹ̀ tó wà lẹ́bí ló fi èmi ọlọ́wọ́ bá rẹ ó ti di búra fún ọ kò sí tó pè bẹ́ẹ̀ ọlọ́fẹ́ bá lẹ́bí sọ̀rọ̀ kí ni wọ́n ń búra fún àlẹ́ Muhammad

ọlọ́nfàlá òsìntẹ́ pé bẹ́ẹ̀ wàrọ́ bí mo búra pẹ̀lú ọba wa nẹ́bí láàyò mìíràn nítorí fẹ́ sọ náà nítorí fẹ́ sọ pé láàyò mìíràn wọ́n kí sí mo mìíní wọn ò lè jẹ́ mìíní láíláí ìgbà wa ni in tó bá wá lẹ́yìn ọ̀rọ̀ yìí òun ló lè sọ̀rọ̀ di mọ̀mìnì tó bá pé wọ́n qualify wọ́n ní wọlé láyé di kùnún àwọn ọ̀rọ̀ láyé nínú láyé di kùnún wọ́n ní wọlé láyé di kùnún wọ́n ní wọlé àtà ó dìgbà bá fi owó mi kalẹ̀ kátó wọlé wọn á fò kalẹ̀ yóò fi tó ṣe. ìṣe máa ń bẹ lẹ́yìn máa ń bẹ lẹ́yìn àtàwọn ló lè kọ́ ló lè sọ ìdí mọ̀ ní. àní wọ́n yóò fẹ́ ẹnu jẹ́ mùsùlùmí ẹ̀rọ nígbà náà ń kọ́ sẹ́yìn la wọ́n ti ń kọ́ bẹ́ẹ̀. wàláì àwùjọ yìí ó ti ó ti sóò wòlíì fa ẹ wá ń kọ tẹsán ìlú ọlẹ fa dákun ká ló ń sọ wọn kó tẹsán ọlọpẹtọ onífẹ̀ẹ́ di wòlíì tẹsán ìlú ọlẹ fa iṣẹ́ mi lọ lè ṣe wọ́n pọ̀ sí ọlá ni àwọn afọlọ́nsọ́ wọ́n pọ̀ sí ọlá ni àwọn afọlọ́nsọ́ wọ́n pọ̀ wòlí sí ẹ̀la ó wá dé wà láwọn ẹ̀kọ́ àwùjọ ilé mi ti rí àwọn omi tó wú ebí àwà tí ẹ̀mọ́ sọ́mà omi tó wú ebí àwà omi tó wú ẹni bí ẹyin ọmọ ànábì ló wù omi tó náà fi bí òun tẹ́kọ́ mi lò fún àwọn ẹbí ọlọ́run sànù ajá o wàlẹ́ ọlọ́run sànù àwùjọ wa yìí kọ́lọ́n já ìdìrí náà tẹ́tàbá tá àjọba ti rí náà tán gbogbo àwọn àfáà yìí wọn ò lọ́pùtàn ọ̀rọ̀ wọn wá já síkan méjì pọ̀tíkà gbàdúrà káyà ń tèrí náà àwọn náà ká ṣe gbìyànjú káyà wáyé mà káyà lè bàbá rí náà àwọn olùkókó súnmọ́ kéré púpọ̀ ju àwọn olùkókó ọlọ́run sànù wa lọ àwọn àfáà yìí àwọn náà ti àwọn òun ní lọ́gbọ̀n dá sí mọ́ ọ̀rọ̀ wa dàgẹ́ bí ọ̀rọ̀ àwọn àwọn àwọn yehudi madina nígbà tá anabi dé tá anabi ti dáwà anabi ti ẹ̀ dé wọ́n lé anabi ti wá gbogbo àwọn anabi ti wá sàlàyé fún gbogbo àwọn ọmọ yìí àwọn akéèké láti wá yí wọn tán wọ́n ti wá rí náà kí á yehudi àti ká filẹ̀ o ká bọ́ sínú ìsìláàmù náà gbogbo àwọn fún ẹwọ́n jáde nìyí nítorí wọn fi ń sọ lánàá nù sọfà àfi àbúrò sufi ìdábí sọ lánàá nù bàtà ẹwẹ yín ìkẹjọ yìí nínú ọdún wọn ló ó wá mú kíní kan bí lára báyìí díẹ̀ kí sàkóso ti ṣe títí rìn báyìí ìkan rẹ̀ wá gùn ló rẹ̀ wá ti jàkì àwọn yàrá tẹ̀lé lẹ́yìn níta mọ̀ pé oníyè ti wèrè àwọn tẹ̀lé tẹ̀lé ìṣẹ̀lẹ̀ láyé lẹ́nu pé àwọn ti wèrè so ara àwọn tẹ́lẹ̀ mílẹ̀ lẹ́yìn tó bá wà á rẹ̀ ẹ̀kọ́ ìtọ́nà máa wò sínú lókun omi àwa kóso súnà lódodo omi àkóso súnà torí mùnàfíkì ní làwọn àwọn àfa yẹ̀wò ti fàṣẹ gbà náà gbàtà kókò sọgbọ́n mọ́ ọ̀dà àwọn àbí mùsùlùmí inú wọn ni àwọn àbúlá ìbúlé ìbá ìbúlé tàbí wọ́n padà wá yà sábẹ́ wọn ń da ìsìlámù lábẹ́. náà ọlọ́ni fẹ́ làwọn rọ́bì láyé mi nù hàtà yóò hàtì mú kàfí máa ṣe gàlábẹ̀ náà ọlọ́run ni mo búra wọn ò tí ì di mùmí ní ó dìgbà tó bá ń fi ìwọ ànábì Muhammad tó bá fi sọ tó bá fi ẹsẹ̀ ìdájọ́ tí iná ṣàjára bọ́ ìlànà bọ́ ní tó bá tẹ̀ láàrin tó bá ń fi ìwọ ànábì ṣe ìdájọ́ ó dìgbà tó tó di mùmí nínú yẹn ó dìgbà tó bá ń fi ìwọ ànábì ṣe ìdájọ́ tí iná eléyìí ò ní ìjẹ́sí púpọ̀ tí iná ṣàjára bọ́ ìlànà títí bá tẹ̀ láàrin wọn kọ́dà kó má jọrọ ẹ̀sìn kó jọrọ àyè ànẹ́bí òní bẹ́ẹ̀ dájá ẹ bá dákọ̀ ànẹ́bí yáyìn kò sí tọ́lá ọ̀tún ọ̀rọ̀ táwọn ẹ̀kọ́ yóò sáfọ́ ẹ̀wá kí ìrajà rẹ̀ ọ̀rọ̀ pọ́tùsù là ń sọ. aláàjì ẹ máa máa ń kírun kọ́dà ẹ̀kọ́ bọ́ lọ́wọ́ ẹ̀tẹ́nu sọ́ọ̀rẹ́sì là ń sọ yìí kọ́dà ilé yóò gbé mọ́sálásí ẹ̀wà gbọ́dọ̀ sọ fíìmà kájàrá bẹ́yìn náà. ọlọ́run wa ní fún lẹ́yìn ìgbà tí wọ́n bá tó wà nẹ́bí ìdájọ́ tán tó mù lẹ́yìn ìgbà yẹn láyẹ̀ dídú tí àǹfùsìhìn àwàjà mímọ́ ọ̀bẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹni tí ẹgbẹ́ òun bá fẹ́ bọ̀ tí ò bá fẹ́ bọ̀ kò ní rí kò ní láì sí ẹgbẹ́ bọ́dá yóò gbà pé ó jẹ́ kórìí náà nù ó ti pọ́ìtì mélòó point méjì àkọ́kọ́ ó dìgbà tí wọ́n gbọ́ ọmọ ìpànẹ́bì dájọ́ tẹ́lọ́kùn tó tẹ̀lẹ̀ yíò kí àlẹ́bì sọ lórí ẹ̀ kí àlẹ́bì sọ lórí ẹ̀ ẹnìkan ọ̀rọ̀ ìbá ọmọ ìbá ọmọ ọwá sọ point àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì fún mọ́ láyẹ̀ dúdú tí a ń fún sí hapton makọ̀rẹ́ ẹjọ́ tí àlẹ́gbẹ̀wá dá ojú asọ tán tẹ́kọ́ pẹ̀lú àwọn àwọn tí èkó pọ̀ náà wọn ò ní ilẹ̀ so alhamdulilayi abọ́tà dẹ́gbẹ́. ẹlẹ́kẹ̀rin ẹlẹ́kẹta wá ní wáyé sẹ́lẹ̀ mú tẹ̀sílẹ̀ rà wọn ò tún wọn lọ́rọ̀ mímọ́ lórí ẹ̀ wọn ò tún ní ní ọ̀rọ̀ mímọ́ lórí ẹ̀ ẹ bọ́ àwọn ìjọba so anábì wá sí mi láyé má lónìí tọ́ọ̀ rẹ kú a jẹ́ pé tó bá tẹ̀ láàrin náà ti ní kọ́ láàrọ̀ sí láì ẹ kọ́kọ́ bàbá rẹ̀ náà ẹ lùsìn bá àjọ rẹ̀ sì lẹ́ ń sọ bá jọrọ ayé yín sọ ẹ dákẹ́ náà ọlọ́run ti ní ká pa náà bìjà sí ó ti gbọ́ tá a bá ń pa náà bìjà sí ó tún ti kàn bá mu agẹ́ bíi mọ́mìnì. tó wá rí bẹ́ẹ̀ lónìí jẹ́mà láàárín àwọn tá a jẹ́ mùsùlùmí sórí bẹ́ẹ̀ àwọn èèyàn láwọn ò kọ́ àwọn èèyàn láwọn ògbọ́ àwọn táwọn èèyàn ń pè láàfà wàláì dàbí àwọn ni wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà àwọn ń ṣì àwọn èèyàn lọ́nà níjọ́ kan last week náà di last week ni ọ̀sẹ̀ ẹsẹ̀ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ bàwọn níjọ́ thursday no thursday kan program on wednesday àwọn kan náà ìfàmì program on wednesday wọ́n á play rẹ̀ ní harmony ó wá jẹ́ ọ̀kúnlẹ̀ ọ̀gbà tó wá jọ̀rọ̀ fúnlẹ̀ ẹnìkan wá pè bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ tí ó gbé ọ̀hún nù ó da gbogbo ó ní gbogbo ó ní àwọn náà tó gbọ́ wà wá láwọn àfà ọ̀tẹ́ sọ yìí wò dẹ̀ sọ́rí ó gbé nílé wá ni ó sà sọ ó sọ ó sọ mo wá sọ̀rọ̀ kan wá sọ tán pé wọ́n ní káwọn fáwọn káwọn èèyàn lé mo ní bàbá tí mo sọ pé aláàlẹ́bí wọ́n ṣe fà lẹ́bí alẹ́bí ló alẹ́bí ni òfin ọ̀rọ̀ káwọn ti fọ́ra wa. Allah akbar Allah akbar calm down. Eléyìí ibú èèyàn tí ó wọ̀ tẹ̀lé ní wọ̀ tẹ̀lé mùsùlùmí ní ọmọ fún fárígá tí ó fárígá káwá ní ìtàlẹ́mù náà sọ̀rọ̀ àdébìkí ni àti ìlànà sọ̀rọ̀ lẹ́sìn eléyìí ibú èèyàn ni. àwọn bá rí olórí ẹ̀yìn yẹn wà láyé aláàbà anábìlú sọ bẹ́ẹ̀ aláàbà aláàbà kódà ìtura tó ilé rire nu bí ń wé rire but lónìí àyẹ̀ mọ̀ sọ̀rọ̀ nígbà yìí àwọn ìjọba bá yá jù ẹnìkan bá ẹnìkan ilé ń wá àwọn ebi pàtàkì wà nígbà ọkọ yìí lẹ́yìn lẹ́yìn ọgbọ́n náà lẹ́bi ló sọ bẹ́ẹ̀ ànábì kiri ṣẹ́tí bá tí lẹ́bi ló sọ̀rọ̀ kan kọ́tẹ̀ parọ́ mọ́ parọ́ mọ́ àtà sí sí rè ẹnu parọ́ mọ́ ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà lẹ́mọ sọ pé bá fi ànábì parọ́ fún ọ ànábì ní ẹsẹ̀ ànábì ní ẹ parọ́ mọ́ mi ẹ parọ́ ẹ parọ́ fún mi àmọ́ bá parọ́ mọ́ mi ẹ̀yin náà lọ́mọ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ó ti ẹ̀ sọ ìyẹn ni pé ẹ parọ́ mọ́ láti fi fa àwọn èèyàn wá sí dáadáa wọ́n lọ́nà sọ bẹ́ẹ̀ àmọ́ ẹ máa ń pàwọ́ pé pé ẹ máa pàwọ́ máa ń pé yẹ pé ní tí ò wá dá tẹ wá dídí nìyí ẹ̀yin náà máa ń sọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ tẹ́ kọ́kọ́ máa ń sọ ìdí àti ìdí wọn máa ń sọ wọn ẹni wọn pé wọn lánàá mi lọ sọ bẹ́ẹ̀ àmọ́bí kí ni ẹnu ìlú bá wọn wọn ni àwọn ìyàfẹ́ máa pẹ́ lọ́pọ̀ wọn adé wọn ni àbàbà ìlọsẹ̀ mo lè kọ́ ni àdébìsọ ó kì í jarí ni àdébìsọ kí ni àdébìsọ yìí wọ́n á ní kọ́dà tí wọ́n dáwọn náà sọ̀rọ̀ síra wọn. ó ní kíló sọ. ẹ̀wá náà lè fi káàdì. ìwọ káàdì yìí wò ẹni ẹ tó bá ọba fún ẹ̀bà. ìgbà tá a ní sí wàá dámọ̀ sí wàá dámọ̀ bò ó. ló sì á calm down àwọn sọ́kà lẹ́bi sọ kan alágbọ́ alágbọ́ alágbọ́ alábi sọ kò wá bèèrè kó bìlà lẹ́bi ti sọ kò fẹ́ gbọ́ ni à ń gbà tá a ní pé adama sọ ààrẹ abalẹ̀ kó dáa kó wọ́n ti sọ tí ò bá yẹ lẹ́bi igbó èèyàn wọ́n parọ́ kó lẹ́bi sọ àlẹ́bi sọ ọ̀ wá bèèrè kó bìlà lẹ́bi sọ wọ́n mọ̀ pé ó bá rí sáà ní ti sọ kò lẹ́ láti gbé ni kò lẹ́ láti gbà bó ṣe tẹ́lẹ̀ pọ̀lọpọ̀ mùsùlùmí nìyẹn bó tọ́lọ̀ ti sábà bí dáadáa fún wa pé ah, ànábì sẹ́ńtà máa ń rọ́tọ̀ jẹ́ ọ̀rọ̀ ànábì àtànábì tó tàbíyà rẹ̀ pé ìyẹn ànágbà yìí àtọ̀rọ̀ rẹ̀ kò jura wọn lọ. ànábì olè mọ̀ wàhálà dúdà ọmọ tó máa ń kà ànábì fọ máa sí pàtínọ́jà lẹ́bí lọ fi bọ́ ọ̀rọ̀ pé ǹjẹ́ ọ̀tẹ́ ni sọ fún kánàbí sọ tí wọ́n bí aláyà aláyà ọba mi dá kánàbí wọn wájú mi kí mọ wọn kúrò sọ báyìí tí wọn rọbì sí ẹni kí wọn rọbì sí ànábì táwọn òṣà máa bẹ́ẹ̀ tòsí. wàláì kí ẹ máa kí ẹ máa ronú ẹ máa rọbì sí ànábì àwọn ọlọ́pàá á sì ké kò fẹ́ gbọ́ ni wọ́n ti sọ àwọn àtọ̀fún ìṣèlọ wò ń lé ṣé síra tá a kà fún ọ pàṣẹ ara máa sọ ṣé síra àdìsí ni ó sọ síra náà bá sọ fún ọ̀rọ̀ kájú àdámà ọ̀rọ̀ ọ̀rọ̀ láti fi nìyí ọ̀rọ̀ láti gbà á síra àdámà lòdìsẹ rẹ fún àdìjọ àdìkìyàmà kálukú ló lòdìsẹ tiẹ̀ èyí tí alábàlọ tó sí lòdìsẹ Ọlọ́run adé Ọlọ́run máa bí ọkọ yá ádámà tí mo wọn jẹ ṣé rí àwọn pípù yìí wọ́n kàn fẹ́ kó bá wọn báyìí ni ẹnìkan kọ síra zeituni lára àwọn ọmọ tí wàá dámà ni wọ́n ti àwọn eléyìí ti kó àgbàpọ̀ tó wàá dámà tó fi ọlọ́run fura àwọn zeituni wọ́n ti kó àgbàpọ̀ tó wàá dámà tí ẹ bá wá ṣe pé ọlọ́run ọba ó lè rà báyìí lẹ́nu kìámà pẹ̀lú ìyìn sọ́rọ̀ fún wọn o zeituni sọ pé ṣé ká adam ó lo èrè púpọ̀ ó sì nu ọlá ju àlẹ́ sọ̀rọ̀ ní yóò wá tàbí jàlẹ́ ìbú lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ tí adámọ́ wá sọ̀rọ̀ ní fún wọn. àyàfi tí ó wà lórí bá ti tí ọ̀rọ̀ tí adámọ́ ló tẹ̀lé gbọ́lọ́ yín ó ní ṣe ó ní tí adámọ́ ń lo eré ọmọ ọba ju àbálẹ́gbẹ̀ adámọ́ lọ wàhálà òsì ní sẹ́kọ́lẹ̀ tó ń jẹ́ gbogbo tó fi bẹ́ẹ̀ lọ tí lọ́wọ́ mi ọ̀kọ́ lẹ́kẹ́wé káàdìdì wà láyé àti ìfọ́lọ̀ búra tó máa ń sọ̀rọ̀ ẹ̀sùn ní àwọn lẹ́kẹ́wé ẹnìkẹ́ tí ń sọ fún àwọn lẹ́kẹ́wé pé á ah, wọ́n gbọ́ àwọn ẹ̀dáfọ́ọ̀dì yìí ní dárú wọ́n láwọn ẹ̀dáfọ́ọ̀dì ń dárú ọdún àádásí ẹ̀jẹ̀ tí ó ti ń dáwọn èèyàn tó mọ̀ orúkọ tó wúlẹ̀ tó mẹ́yẹ pé á kẹ́kẹ́ tó wẹ̀dì máa ń ah, ké ó ní kòkòrò ẹwú agbó àwọn tẹ́lá lára sí adama ara wọn àwọn afáàkiri àwọn afáàkiri àwọn tó ń lọ àwọn tó èèyàn mélòó ni ló ń lára tara alẹ́bí adama tọ́ka àwọn fagbọ́ àti tọ́ka ló tọ́. àwọn yẹn ti ń gbà wọlé sí àbẹ́kẹ́ ẹ̀sùn náà bàtà wọn ní síwájú àmọ́ sọ tó tó wà rẹ wàláì àríkè ni tí wọn ní yẹn bọ̀ sáà nẹ́bí àgọ̀ púpọ̀ lẹ́yìn tí ẹ máa ń dúró lọ́wọ́ tó máa lọ́nà bí sọ̀rọ̀ kọ́kọ́ dísì náà fẹ́ gbọ́n tó lánàá bí sọ lórí ẹ̀. ayàkọ́ ńlá ń kà fúnra yìí lọ́wọ́ ló sáà tún lè sáà fúnra rẹ̀ tó bá fẹ́ parí ẹ̀ ọlọ́wọ́ tẹ̀sí tí a fẹ́ parí àwọn táwọn yìí kó àwọn tẹ̀sí yóò rí wàhálà tẹ̀sí rú bẹ́ẹ̀. ìbẹ̀ tẹ̀sí pé nínú tó fa sábàbù lòzù láyà yìí sọ́rọ̀ ti bínú sọ́rọ̀ pé sọ́lẹ̀ wàrà bí láyé nínú ah, ìpínlẹ̀ ọlọ́dún sọ́rọ̀ yìí wọ́n tó fà wọ́n ní yẹ̀wúdì kan àti mùsùlùmí kan ni wọ́n ń jà yẹ̀wúdì àti ní àti mùsùlùmí kan ló ń gbà fọ́lọ́ náà rẹ̀ yìí mùsùlùmí àbí yẹ̀wúdì ń gbà tó gbà kò bàbá nàbì àbájọ wọn pé mùsùlùmí àbá ti pé mùsùlùmí àbí wọ́n á fẹ́ yọrọ nàbẹ Muhammad anabi wa da ẹjọ́ ó fẹ́ kọ Yahudi mùsùlùmí yarí o Ọlọ́run ọba ànígbà níjẹ ọdà ẹ kúlọ fọdọ abakun tètè ọfọdọ abakun abakun mo lórí látọdọ anabi ẹgbẹ́ tó anabi dá ìdí tẹ gbà ìdí níwàá dá lẹgbà èmi ò lè dá o ẹ dá padà wọn náà dápara sọ́dọ̀ àníwá ẹ dápara sọ́dọ̀ ọmọ rẹ sọ́dọ̀ ọmọ rẹ wọn jọ mọgbẹ lójú fún wọn dájọ ànábì dájọ fún yẹn fún wọn ṣe dáa wọn ni wọn délé ilẹ̀ bi èyí ò mùsùlùmí èyí pẹ̀lẹ́ mùsùlùmí wọn délé ilá rẹ mo rò wá ní pé ọwọ́ àgbà ó lè sẹ́wọ̀n lọ àwọn ẹ̀rọ ọ̀gá tó bá aláwọn ẹ̀rọ gbágbó wọ́n rú wọlé ìdà lọ́mọ́ ó ti ṣe rí ọkùnrin ẹgbọ́n báyìí ah! lọ́sí tó báyìí wọ́n rú alẹ́bí náà rí sílẹ̀ sí gbà náà òun ni àìsí pẹ̀lú àwọn ọ̀rẹ́ bùkúlà ìmìnú eré lọ́pọ̀ olú eléyìí ṣe mòmìnì láyé mìnú kí wọ́n tó di mòmìnì àwọn ìka ilé lẹ́yìn hẹ́tẹ̀ ìhàtìmú bí máa ṣe yàrá bẹ́ẹ̀ náà kódà kó rí fọ́kàn ara rẹ̀ kó rí kó lòun jàre àníbi àwọn jẹ̀bi ọjẹ̀bi náà nù wọ́n bá bẹ̀rẹ̀ náà wọ́n sáré mu ayàpọ̀ à ń lòdì kò dí mélòó ẹ dákun márùn yóò tó kí wọn fẹ́ ṣe rire ẹ yọ kán igbá wọn fẹ́ ṣe rire à ń sọ fún yín ẹ wá kó alábáwa àwọn ẹni tó wù á lọ tó wù tó fún bọ̀ kéwù tó fún wọn lọ́wọ́ lọ́wọ́ ike ẹ̀yìn sísá àbòjì fún ayé náà ni káàtẹ̀ ní kéwù káàtẹ̀ ní kéwù tó kú bọ̀ ni. gbogbo tẹ́lẹ̀ ní tó kú bọ̀ náà ni ìyàwó yìí náà ló bọ̀ náà bọ̀ ni. gbogbo àyàwó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣèjì àwọn tó. àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gan-an mọ́tò kílẹ̀ ń lò ẹ ti dákẹ́ fíríǹjì kí náà lò ánsẹ̀ tí ló ń tàjù ní ti inú ló tàjù báàgì olókùn tẹ́ ń lò ní gbòòrò sí aṣọ tẹ́ ń lọ èyí tọ́ta fẹ́ lò fún kọ́ sẹ́ni sẹ́ndì aládùúgbò alẹ́kùn yìí sòkúbọ̀ tẹ́sí gbọ́dọ̀ gbọ́dọ̀ ọkùnrin ọdún wa <laughs> ọlọ́run sàmọ́nà wa tẹ́wù sòkúbọ̀ fún kókó mọ́ náà ni orí mi lómi bàtà fi ká dẹ́gbàá lórí ọ̀nà èyí omi ló jẹ́ kó gbó mọ́ náà ni lọ́ọ̀yà náà kókó mọ́ náà lọ́sọ́bí náà kókó mọ́ náà ni gbogbo mọ́ alọ́kọ́ lókè fún wa ni. àmọ́ gbogbo mọ́ tẹ́ bá kọ́ kúránì náà kókó mọ́ náà ni ìlú ìwé kókó náà kalẹ̀ bí àdìsí náà kókó mọ́ náà bí ẹ̀yà kẹ̀yà kẹ̀kẹ́ lẹ́pẹ̀lẹ́ ẹ̀yà sáì agbọ́lọ̀ ọ̀bá wọ́n ń ta fún àgbàlagbà ni wọ́n ń ta fún àgbàlagbà ni. ẹ dákẹ́ ẹ má máa fárí ẹgbẹ́ kan kí ẹ fẹ́gbẹ́ kan lè máa ẹ̀yin ò sọ fún àgbàlagbà ń tàpá nẹ́bì ọba àgbàlagbà ìlà nẹ́bì dákẹ́ ẹ̀fẹ́ máa di fún bí lágbájá wọ́n bí àrẹ tìtì wọn ẹlòmí ọdún ìlú òṣèré àdéhùfà ẹlòmí náà ó sọ ìrọ̀ àgbàlagbà rẹ̀ ní ìmúra ẹ̀rọ tó àgbàlagbà bí àlàbí jura wọn lọ. sáà àpò ẹgbẹ́ àgbàlagbà ni ẹni fúnfún ni àwọn akóyèdè àgbàlagbà làwọn ẹ̀dá àwọn kàkúrì àgbàlagbà làwọn ẹ̀ kó tàbí òtẹ́ àwọn mẹ̀dínà arúgbó làwọn. tó pé ọ̀rọ̀ àgbàlagbà là ń sọ ní àdìkì lọ́lọ́ sọ àwọn yóò padà dàgbà. Bàbá mi bá dàgbà ṣé ká máa kó tọ̀rọ̀ wa náà ní kó ti ọ̀rọ̀ àwọn tìrà wọn náà tìrà wọn náà. Àgbàlagbà làwọn tìrà wọn náà àwọn nàmúrú alágbàdá sí àwọn àwọn àbújá ilẹ̀ balabala náà ni ọ̀rọ̀ balaba kọ́ alánẹ́bí ọlọ́run ní àti alánẹ́bí ayàpá náà kàkàrí yìí. na ẹlẹ́kẹ̀fà ọlọ́ni wà ẹ̀tẹ́ ọmọ́ha wà ẹ̀tẹ́ rasul wà ẹ̀dẹ́rù hmm. fa in tawallaytum فألم أنما على رسولنا البلاغ المبين sẹ́gbọ́n ìtìsọ lè iná ó tún lágbàbà akànní yára lè jìnà àmọ́ ní yára lè jìnà àmọ́ ilé iná tó yàtọ̀ lójú sọ pé dípò bá yọ ọ̀kọ́ yọ ọba wọ́n ní àṣọ ayà sọ́tù maida lè wà sọ́tù maida ayà 92 ẹ̀tì báyìí sọ́tù maida ayà 92 ọlọ́ni wá ẹ̀tí ọlọ́ha wá àti ìrọ̀sù ẹ̀tẹ̀ láti ọlọ́run ẹ̀tẹ̀ láti ànẹ́bì lẹ́yìn ẹ̀kọ́ wàhẹ́rù ẹ̀fúra o ẹ̀fúra o ẹ̀fúra síra yín o kí ni ẹ̀fúra síra yín ìyẹn ni wá àti ọlọ́ ẹ̀tẹ̀ láti èmi ọlọ́run wá àti ìrọ̀sù ẹ̀tẹ̀ láti ànẹ́bì wàhẹ́rù ẹ̀fúra o ẹ̀fúra bò ẹ̀pọ̀ àwọn ẹlẹ́rú burú kan àwọn ẹlẹ́rú burú kan o tí wọ́n nígbà náà ìtẹ̀yẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ kan o fàdárù ẹ̀sùra fa ìntàwà lẹ́ìkùn tẹ bá yẹ ìpadà lẹ́nu tí mo sọ yìí ẹ àbákò fa ìnnà máa àlẹ́ àrọ̀ sórí náà ní bàbá kò sí tó kàn nábì tó àmá nẹ́bí ò ní ìyà tí ó fi ń jẹ fàínà máa làrọ̀ tún ní mẹ́rin bàlágùn mọ̀bí tí ẹ̀ ní kọ́ wípé yí àwọn bá kọ́ tẹ́lẹ̀ ní tẹ́tí ẹ̀ ẹ mọ̀ bá mi ìlérí ìlérí Eh, àwọn tí wọ́n ń bọ́ sọ̀rọ̀ ń kọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́kọ́ dọ́dọ̀ wọn eh, tọ́kọ́ wá pọ̀ tọ́wọ́ ti gbé ń bẹ́ wọ́n bá tẹ́lẹ̀ ìta wà lẹ́yìn tẹ́lẹ̀ wá pọ̀ tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ tànẹ́bí ọlọ́wà dákẹ́ yìí ní kí n sọ fún yín tẹ́ pé ọ̀rọ̀ tó gbé ní ọ̀rọ̀ tó lágbára ní àwọn ọ̀tọ́ yẹn ti dẹ́rù pààyàn ni àti Allah àti fa'alamu anjari ẹlọ́mà annama ala rasulina albalagul mubin kò sí tó kàn jíṣẹ́ tí ẹni kó wí fún ó wí ní anábì òní àti ìlú ajẹ́ pa ikú níyà ní gbogbo àbílà bí òní tó ti sàn án nígbìn àmọ́ kó wí tiẹ̀ ayà lélẹ̀ ẹ tiẹ̀ mú kàn jáde tó lè tẹ̀lé àwọn àbá yín jáde ẹ yọ kẹta mọ́mú wa <laughs> ṣe rí ọlọ́run ju dafa ọlọ́run ju dafa gbogbo gbàdá náà ti sí. ọlọ́run àti wòlọ́ha wá àti wọ̀sù wàhùn làmúrin mi ń kún àtàyà ìparí rẹ̀. a àgbẹ̀ ìparí ọbẹ̀ àti ayé òparí síbẹ̀. Wà tí wọ́n lọ́wọ́ máa wí, wà tí wọ́n sùn náà, àwọn àbá náà ń bẹ, wà ń la múlùmí ń kún. Àbáta rẹ̀ tún lẹ́sàn lọ́bàá wà mẹ́wọ̀. Àbá ní kálukú ló ní tiẹ̀, ẹ má sọ pé kàràbà ti jẹ́. Àti a ní sọ bẹ́ẹ̀, àwọn àfa àǹkan sọ pé bò tàbí ti jẹ́, àní jà ní jà wọn náà. Ẹ ọkọ̀ tí ó sọ wà tí wọ́n là. Ọlọ́run pa ànábì láfẹ́ onípàdé wa ti rọ̀ sóòlù anábì ìfàlẹ́yà ẹ̀yìn ni ẹ pa wàhùn amúni mi kù àwọn afá wa dé àwọn afá ni ẹ̀rọ yìí àwọn ẹ̀jẹ̀ ni àwọn afá ni ẹ̀rọ yìí àwọn ẹ̀jẹ̀ ni láti pàdé bí wọ́n sọ káàtọ̀ ni sẹ́mọ̀ àwọn akéwù burúkú mẹ́rọ àwọn ẹ̀bá òun ló ti àgbàlagbà akéwù ti lè lẹ́yìn wọ́n wá dé ìṣẹ̀tàrà àfáàgbà òun ni wọ́n mú lápá àgbà àgbàlagbà alẹ́gbẹ̀ẹ́rí àmọ́kòtúmẹ́ Fúlànà tí wọ́n sábà ń tẹ́lá àfá yóò kàrọ ọjọ́ ìwé kan ó dé bí ọjọ́ ìkó ma, àbọ̀yọ́ bó ṣe òrìlẹ̀ kìrìkà. Ó kàrọ agbára aláàlá ó pèsè rí, ó sì gbọ́ pa, ó sì mẹ́tí rí, àdìkíbà àti lẹ́sì, ó sì gbé rọ̀. Wọ́n dà bá rẹ̀ lọ, àwọn tẹ́lẹ̀wá tẹ́lẹ̀ náà, àwọn àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ àbá, àwọn àwọn akọ̀ lẹ́yìn àwọn afáṣe parí ní sáwọ́dí ni mo wá ń ṣe wá wá bá àṣírí dídí mẹ́mú ní dákẹ́ títí sí ni mẹ́mú sọ́fẹ́ àwọn ìmọ̀ ọ̀pọ̀ ìmọ̀mú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀mú tàbí ẹ̀rọ ìfáṣẹ àgbẹ̀rẹ̀ kò lójú jẹ́ àmọ́ àwọn yòó mọ̀ ọlọ́run tó dájú bá wa onídẹ́kẹ́ ṣé wo tẹ̀lọ tó wa mẹ́mú ní dákẹ́ lájú ọ̀yẹ́ ìmọ̀gbọ̀n ìmọ̀mọ̀ tí mo bá ti gbìyànjú àbákòdé nù gbogbo tó kọjá bá ti gbìyànjú ìrarùn ló kú bẹ́ẹ̀ tí wọ́n ní eré gbòòrò ìnákùnàdé nù ìmọ̀gbọ̀n ìmọ̀mọ̀. mímúdákẹ́ ẹ̀mẹ́ síbi wo ló ń sílẹ̀sì kọ́lọ̀ ń sọ́nù kùránì síbi mẹ́nu kùránì síbi ìmọ̀ràn olùwà mú bẹ́ wọ́n mú ṣe àwọn ìjẹ́ ẹ̀ẹ́dájú lópe wọ́n wá hó ẹ̀rọ wọ́n tẹ́ máa ṣe jẹ́sì àti yamani wọ́n wá hó pé pàṣàlá káì àbára rẹ̀ pé pàṣàlá náà túbí kò sí àlàyé mọ́ àwọn tí ò ní mọ́ Fọláṣẹ́ àwọn ọdọ́ gbọ́ ṣúúfì àkọ́rọ̀. Ọmọ òṣìṣẹ́ ìwọ̀n wọn ní òṣìṣẹ́ bí ọwá ní bá ń kọ́ ìwọ́n ní jẹ́ bá kọ́ ọ̀fẹ́ gbọ́mọ́. Ṣúúfì àwọn amúnṣe ẹ̀dá kò gbọ́ ọba súfì ó làbá ní òsínú kùránì àmọ́ súfù lélẹ́ yìí súfù sẹ́lì òjòra wọn sẹ́lì nàbà fẹ́ sàlàyé wọn òjò sàlàyé o àní ẹ̀fẹ́ dẹ́kọ̀ súfì wọn mo ṣe fún ẹ̀dá bẹ́ẹ̀kọ́ oníbẹ̀rẹ̀ bọ̀ àwọn táwọn yẹn ń pè láfa lè jẹun wọ́n ti àpò ní jíjẹ́ máa gbọ́ ọ̀run ìkànnà àfààní ọ̀nà ìpọ́njọ́ kan wọ́n ní wọn lọ sí wáàsí ni pé wọ́n ti wáàsí àwọn nǹkan tí wọ́n máa ń ṣe fi wọ́n tako àwọn ọmọ dákẹ́ ẹmẹ́tẹ́ bá máa kìríkà kìríkà tí àwọn ẹ̀rẹ́ ìkẹ́kẹ́ wọ́n ni wọ́n máa bèèrè rẹ̀ pé ṣé ìwọ́n ti ta alẹ́kọ́ ẹ̀dá tó ní al-Baghdadiyya wọ́n ní àbára sọ ọ̀rọ̀ pé káì àwọn ìṣẹ̀mọ́ wa ní pé tíra kan ní mọ́mílẹ̀ ẹgbẹ́ lọ rẹ̀ fún àdúgbò yìí òun ti wọ pé inú ànùwọ̀n lẹ́yìn tó lọ inú ànùwọ̀n lẹ́yìn ó fi ọmọ fúra dé òun lẹ̀ àwọn àfà yìí ìgbà lédè sí ìwà kẹ́lá àwọn alùsùn sí tako àwọn náà mọ̀ kíkẹ́kẹ́ ìjọba bá lọ́tẹ̀ ìsọ̀rí òrí bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ fojú àbá akàndákẹ́ àmbà sí yìí ni wàlẹ́ làárí wàlẹ́ yẹn dákẹ́ àmbà sí wọn ni tẹ́ àfá àwọn àfájọkẹ̀tì àfájọkẹ̀tì jẹ́dájíkẹ́ ìjọkọ̀ wàlẹ́ ó lábàkà fẹ́ ní ọjọ́ àdàgbà ọdọ rẹ̀ rí ọkọ rẹ̀ àfáyẹ onímọ̀ burúkú ó ní màlúkọ ó fèdè torí pé ó ní ọmọ pẹ́pẹ́ máa ń fọ́n mú pẹ̀lú kéwú yẹn pẹ̀lú èdè apáyẹ wọ apáyẹ ìyàwó sálọ ti wá ó ní mà wọ́n á fi ìgbà tí ìgbà yẹn ń gbé àwọn tó bó ti máa wọ́n á fẹ́ ṣe mọ̀lúdì ládùúgbò yẹn wọ́n á pè kó àti sí báwọn wọ́n á fún tọ́pì lórí ọ̀rọ̀ kúnlẹ̀ lórí kò mọ̀ pípẹ̀ ní gbé wọn fún àwọn ní kọmọkùnrin kò sí jíjẹ́ bẹ̀ tẹ́lẹ̀ rí fún ọmọ ni wọ́n ó sàdágbé ẹlẹ́wà ẹ̀bí òsì lẹ́jọ́ náà ó padà wá pẹ́ sí dáun àwọn àjòkò ní family house wa lábẹ́ igi àjò látàjòkò afáǹkà yọ ni afá àgbà láti gbọ́ ẹgbẹ́ wọ́n bá wù yà ní ìgbà yóò pé yá ìkànnì lẹ́yìn bó ṣe rí báyìí dé àwọn ẹgbẹ́ ṣe gbùgbù wọ́n sábà ṣe gbùgbù ó di àfáì wọ́n sábà lọ gàràgàràgàràgàrà omi tó ṣàkìtì omi tó ń bá tàwọn ọgbẹ́ nígbà yòókù mi tó ṣe kó sí wọn bọ̀ wá wọ́n á dúró lọ́jọ́ kan mẹ́wàá dúró wọ́n á dúró lọ́jọ́ kan mẹ́wàá wò wọ́n á bá lọ àwọn wọ́n á náwó tó àwọn tí wọ́n náà tó fi jọ tó tilẹ̀ ìbálẹ̀ fún ó wà ní fúlà nǹkan kúnlẹ̀ àwọn nǹkan kúnlẹ̀ gbogbo ẹ̀ ló lẹ́rìí ó wá lọ pé ó wá lọ pé mo lè ó bèèrè ara ẹ̀ ni

tó máa ń gbà yàn ló pé tí àwọn àfa àtúntà yìí nìkan náà kéwu ni wàláyé àwọn nìkan tẹ́wúlò sọ o àmọ́ àwọn nìkan ni wọ́n kéwu kọ́lọ̀ lọ́wọ́ kọ́lá rọ̀ṣùn kọ́lá sọ̀hábà kéwu tó yẹ sílẹ̀ láyé tàbí kìámà ọ̀dọ̀ wọn láti lè rí tó lẹ́yìn lẹ́yìn lọ́dọ̀ àwọn kò ní ṣe rí mọ́ tó ní òbí ṣe rí búlókù dẹ́tọ́ lọ́dọ̀ àwọn kan torí kò sí ní ṣe kéwú pé kò sí ní kéwú tọ́lọ̀ sí náà lẹ́bi pé wo eléyìí lọ́rù máa tà wo eléyìí ti ń jó àwọn kéwú àmọ́lẹ̀ yóò sí lọ́dọ̀ hàlù súnà tó ká nàbí òkú àwọn sọ́wọ́ àrùn kéwù tó ti kéwù àwọn hàlù súnà fi yàtọ̀ mọ́ àwọn ilé kéwù dáadáa wọ́n ti gbé èdè náà dáadáa àmọ́ kéwù tó yẹn lè fi ṣe ilé láyé sáré kìámà ọ̀dọ̀ àwọn àfáà súnà lọ́wà lẹ́yìn àwọn àfáà súnà kò sí ẹtú tó lè kéwù lọ́ọ́mọ tó tó lè kéwù báyìí ni sọ àfáàtà sáyẹn ànídádó náà àti kalẹ̀ ìjọ ní app ní ìtìlẹ̀ wa ìṣẹ́jìbó lílá pàlẹ́ rọ̀ṣù sọ́tùlà ń fà ìlú àfẹ́fẹ́fà sọ́tùlà ń fà àyà 24 àyà 24 sọ́tùlà ń fà àti káfà wá ní ìjẹ̀jọ́ so lẹ́yìn lè a bọ́ sí àdéjà nígbà Muhammad sallallahu alaihi wa sallam. so laqad kana lakum rasulullah ilayhi wa sallam dada na ẹja fẹ́ ọkà iná sí wájú rẹ̀ lọ méjì àbí káṣí ló ń ṣe nìyí. خط الحزاب خط الحزاب آية تحسيس قال وما كان لمؤمن ولا مؤمن لينا لبا دوني لا أمري باتنجي لك ثانية وما كان لمؤمن ولا مؤمن إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار في أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا eléyìí òun ní ìtàn ayàyí ní ìtàn sábùnù zoon ìtàn rẹ̀ gángan ọlọ́fẹ́ káàmù bá nàbì kúkú ni ká sì ìtàn pè ní ìtẹ̀lẹ́tà nàbì ìtẹ̀lẹ́tà nàbì ó wọnú ẹ̀sìn ó sì wọnú ọ̀rọ̀ alámọ̀rí ayé ìtẹ̀lá nẹ́bì títí pé pàtì kan ọmọ̀tẹ̀lá ọ̀lọ́lẹ́bì mẹ́ pàtì ní ọ̀lẹ́tẹ̀lẹ́ ọlọ́dẹ kó yọ ayé ẹ̀ wọ́n pọ̀ nìkan ní Zainab ara mọ̀lẹ́bí ànẹ́bì náà jẹ́ ìdílé ńlá ló ti jáde ìdílé ló ti jáde wọ́n nìkan zaid ibn harisa ibn harisa ẹrú lòun èso ọmọka ṣe nínú àwọn ọmọka sírí àwọn lọ́ba ọmọka wọ́n tún ní ìdí àwọn lọ àwọn tí wọ́n ní ìdí làwọn àwa ní ẹrú ni sani ibn harisa zaid anabi wa ń sọ fún Zainab fi wá mo fẹ́ kọ́ fẹ́ Zaidu jíjí àti èèyàn bá lọ àwọn bá lọ ní kọ́ láti àwọn ọmọ ẹrú ẹ tí ordinary èèyàn ọmọ ọba lè wọ́n pè lóbìnrin kó fẹ́ rú ìyá inú ọba níwà fẹ́ sí ibi àmì ìrẹsẹ̀ dùn ọ́ táwọn ní kó fẹ́ sí ibi jẹ̀mọ́ a ah, ah, lè sọ pé nìyí fojúlẹ̀ ṣàpànàbì torí pé fàǹfẹ̀hó máa tọ́ba lákún nínú nìfà títí bá wù yín ẹgbẹ́ náà ọkùnrin àánú obìnrin bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà ọkọ̀ tó bá wù wọ́n ní àwọn ah, àlefẹ́ nígbò sí ní lẹ́yìn tó ajé wùlá rẹ̀ nítorí àjẹ́ ẹrú rẹ̀ àbòwò mi ayé àyè lọ́lọ́mù bí ló sí ọ̀rọ̀ yìí lọ́nà bínú àwọn yóò mọ́ tani Muhammad bá nígbà tẹ́jọ tẹ́jọ ń tẹ́jọ wà ládùúgbò kan náà èyí mọ́ta lànàbí èyí tẹ̀wà ara ń jẹ́ ayé ẹ̀ka ládùúgbò kan náà ẹ̀sùn wọlé kan náà lẹ́wà alábàbí ti báyìí níjọ́ tí àwọn Zainabu dán rú tó jọ bẹ́ẹ̀ wò àwọn náà orí sí ìfòsílẹ̀ sí ànábì o ọlọ́ni ẹjọ́ yé yín látòlùmọ̀ ẹ̀jẹ̀ mọ̀ mí o wà máa káàlẹ̀ lùmìn wà láàmùmí ọlọ́run ní kò yẹ kò yẹ múmi ní kò yẹ kò tọ́ sí ọkùnrin àbóbìnrin wà jẹ́ kò tọ́ sí tó bá tẹ̀ yẹ lómi tó bá yẹ lómi ajẹ́pẹ́ tó yẹ ni ẹni tí ètùkú tó bẹ́ẹ̀ wo mẹ́tọ́ọ̀dù tó wọ́n fi ń dá sọ ọ̀rọ̀ yìí táwọn èèyàn ti pọ̀ tó bẹ́ẹ̀ tó kò wọn wàmá kánà lè mú mi ní wọlé àmọ́ rẹ̀ kò tọ́ sí mú mi ní lọ́kùnrin àbí lóbìnrin kò yẹ wọ́n a jẹ́ pé ó yẹ ẹni tí ìbá ti mọ̀ mí ní kí ló yẹ wọ́n ìdákọ́dọ̀ lọ́hùn wọ́rọ̀ sóòrò àmọ̀ yálà ọlọ́ọba ó ti ta ní tó ti mo fẹ́ rè wọ̀rọ̀ sóòrò abá náà ó náà ta ní tó ti mo fẹ́ rè kí ni ó yẹ mọ̀ mí ní an yakuna lahumul khiyar fi amri kò wá gbọ́ sí mòmìnì níbi ọ̀rọ̀ tánàbì ti sọ ni kó wá máa tẹ̀sà tàyíjẹ sọ yìí ẹjẹ ronú ti bẹ́ẹ̀ máa gbà bí nígbà kò tẹ́ sí ọ. ìwú kọ̀ báyìí ẹ yá fẹ́ fẹ́ ìtànàbí yẹn fẹ́ nìyẹn. ẹ gbọ́ yé wọn ò kí ń tẹ̀sà pé kọ̀sẹ̀ wá wípé tánàbì kì í ṣe yìí o ṣé kí n ṣe àbímọ́sí kò tọ́mú kò jẹ́ mú mi níbẹ̀ tí kẹfì bá dánwó ẹ̀wò ẹ̀dílẹ̀ àmọ́ mú mi ní màkàrà lè mú mi wà láàmú mi náà kò yẹ mú mi ní kò sì yẹ lóbìnrin wọn náà kò yẹ wọn ìdá àkọ́dọ̀ Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyara fi amrihim wọn á tẹ̀sà nítorí bá wù wọn níbi ọ̀rọ̀ anẹ́bì ọlọ́run kò yẹ wọn wọn gbọ́dọ̀ sáré ẹ ọlọ́run ni wọn máa yẹ àtìlá ẹni bá ti tẹ èmi ọlọ́run látara pé mo ní ó ṣe nǹkan kò ṣe wa rasulahu àbọ̀ṣe òjíṣẹ́ ọlọ́run pàpàdé dọ́ọ̀lù ọlọ́run kò sí èméjì bẹ́ẹ̀ ẹni ẹni sọnù dọ̀láàlàm mubina sísọnù tó kíyà sísọnù òrújú ayàkùrán lẹ́lẹ́ àwa kà wọn láyà pé ọ̀rọ̀ ìtẹ̀jú á sùn wa táwọn afáwò ráwọn eléyìí ń wò tó wá rí àwa gbé kúrò ní wàhálà ìdìbò mìíràn wàhálà ìsáwùdí làwọn ń lò ẹlẹgbẹ́ ti káírò jáde ayé àtàwọn lẹ́lẹ́ yìí ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn ayé àyè ọ̀làwọ̀n tó wà a tún wá rí àwọn tí wọ́n pàkíyèsí wa pé aláwọn owó kò hánì yìí ó tó fáwọn àwọn ayé bíbí ayé ò láyà kan wọn ò rí àyà kan tó sọ pé bẹ̀rẹ̀ káàtẹ̀ lẹ́tà lẹ́bí inú kọ́ ni wọn ò rí inú láti gbọ́ yìí tí kọ́ náà wọ́n ń kà ní wọn ò kápù hàn òun ní dúkú wọ́n rí alimọ́ Muhammad wọ́n ní tàbí tìlẹ̀ òun rí bẹ́ẹ̀ tàbí tírì fẹ́kún wọn ti kọjú àtẹni ìbá sọ ẹ̀yàn àfa òṣù lẹ́nu wọ́n kó gbogbo àwọn àyà àtàkìrì yìí títí àwọn Muhammad yẹn wọ́n á kọjá níbẹ̀ níjọ́ tó wọn bá ti tìlá àpò hàn lọ́kàn wọn ní orí ọjà de wọn fà ọkàn ọkì wọn tó lọ́sọ láti fi kátẹ́lẹ́ ta nígbà Muhammad so dandan ni tòkè tó bá wù wá káàmì bá ní ya ẹ jòkó ẹ jòkó náà ni wọn níjọ́ kan alẹ́ mi ṣe kótóbà lọ́wọ́ ó wà lọ́dún mẹ́mbà àwọn kan wá dúró gangan àwọn kan dúró inú mọ́sálásí wọn òjòkó Abdullahi ibn Mas'ud òun tẹ̀lé ń bọ̀ wá láti ta ó wá dí ẹnu ọ̀nà àsìkò tó dí ẹnu ọ̀nà lànàbí wa ń sọ fáwọn tí wọ́n gbé pé ìjìlísù ẹgbẹ̀pẹ̀ ìjìlísù ní Abdullahi gbọ́ òun ò mọ́ bí ń tẹ́lẹ̀ ó dé ẹni ọ̀nà ó jùkú lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀nà pé ẹni ọ̀nà ó lò tó bá gbọ́ lórí omi wọ́n lákè sọ̀rọ̀ àwàdà lórí omi lójò kó sí sọ pé rí ara ọ̀pọ̀ ló ti gbọ́ rí ara ọ̀pọ̀ lójò kó sí àwọn òní sọ pé ń bá tiẹ̀ jòkó àjẹ́ndé bí sí wọlé lọ ibi tí ń gbọ́ kọ̀mọ́ǹdì yẹn ibi tí ń gbọ́ lẹ́nu ọ̀nà lọ́wọ́ àjẹ́lẹ̀ ó jòkó bẹ́ẹ̀. àwọn tí wọ́n mọ tààlà nẹ́bí nu ẹni tí ó sì mọ yẹn ò lè mọ ọ̀rọ̀ yẹn ẹni tí ó bá ti tó mọ bẹ́ẹ̀ tó kò lè mọ ọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ Buhari ẹgbẹ́ ìjọba Buhari ó sọ jáde Buhari gbàtẹ́ Buhari Buhari apari hàn pé sọ èrò èrò rárá rẹ̀ tó ọ̀dà ọ̀sẹ̀wọ̀n ọ̀fẹ́ ìdáko Buhari ọmọdé àti àyè ní ajábòsí

yóò ṣẹlẹ̀ lọ kọ́ súnà ní ájú kó mọ̀ pé ta ni Muhammad àwọn Abdullahi mọ́tàlá nẹ́bí ní ti ń gbọ́ ìdìrí sú ní ti ń jòkó ní ti ń gbọ́ àpáwọn yẹn ti ń bá anábì lò nìyẹn àwọn tá à ń sọ yìí àwọn ti gba tàbí àlìjẹ náà Ọlọ́run ti sọ fáwọn pé ìmọ̀ ìlú máa ṣe tún ṣùgbọ́n ọjà gbọ́dá bẹ́ẹ̀ ni fẹ́ ẹja gbọ́dá ìdájọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹja gbọ́dá ọlọ́ni anábìlẹ̀ wọn ni sọ fún ipe ẹ̀fí gbogbo báwù yẹn máa jẹ́ òwe ẹ̀wọ̀n náà sí. àwọn tí wọ́n sọ fún mi o àti wọn ò gbé ọ̀nà ọ̀gbọ́n wọn ò gbé ọ̀rẹ́ máa bá yìí o mo bá wọn ti pàtó wọn ti géré lérí ti gbé ogun àti eré yẹn. àyàwó dídì ìlọkulọ ni o ìjìdísù ló gbọ́ wọ́n lọ lẹ́bi ìjọ kan sọ̀rọ̀ aláhùn wa lọ́sàn alẹ́bi ló ń fẹ́ òun fẹ́ òun fẹ́ òun fẹ́ gbé àṣà ogun àbí àṣìá ogun òun fẹ́ gbé lẹ́nìkan lọ́wọ́ nígbà wọn sọ ọjọ́ náà gbogbo àwọn tàbí wọn wọn ràn tàbí àwọn ní kókó bàtà náà bí ogun fi hàn ọkọ̀ gbé fún Ali Ali wa gbà ó lọ ti gbà ó ní tí mo gbé pọ̀ yìí èyí tó wẹ̀yìn o ó ọ̀hún bọ̀ ọ̀wẹ̀yìn mọ́ ó ẹ dàpọ̀ inú èdè nígbà tí mo sọ ni kí làwọn ẹni sọ wọ́n gbé sọ wọ́n wẹ̀ pé ẹ̀ ẹ̀ pátá láwọn fi kù ìtí wọ́n sọ pé ìgbọ́ sọ pé ìlọmọ o òun náà mọ̀kútà nàbí wínú àmúpàtà nàbí o sọ pé ayé tó gẹ́gẹ́ nìyí ayé tó wẹ̀yìn mọ́ ó wá gbà lọ́wọ́ àná wọ́n ó wá rìn díẹ̀ ó wá níbi kó péèrè àwọn péèrè kan lọ́wọ́ àná Muhammad lérí sẹ́fẹ́ gbé fún pé bóun ni kí n bá dọ̀hún náà ẹ̀yìn alọ́jà fún mi bóun ni ká ti sáà tí ká kà dọ̀hún náà ni ká ti máa rọ́ọ̀lù wọn lọ ó wá fẹ́ gbé pẹ́sẹ́ lọ́wọ́ ànábì ó wá fi ẹ̀yìn rìn wá. ṣé táwọn ibi wá sọ fún mi ni láńgbé táwọn ibi lò ó fi bá lẹ́bí lò ó sọ pé táwọn ibi sọ ni pé èyí kó sínú omi ee eh? tó bá yá títí lọ títàlẹ́ mi sọ fún mi wà wẹ̀yìn wọ́n sọ̀rọ̀ wà láti fún àlẹ́gbà yìí tí máa nàbí sọ̀rọ̀ àwọn alábàá yìí sọ̀rọ̀ bá ojú sí wá sí báyìí tó ti sáà nàbí sọ lẹ́yìn tó mọ̀ pé ní tó fẹ́ sọ kọ́ àti tó fẹ́ sọ gẹ́nà ẹ fẹ́ sọ kọ́ ẹ máa lọ mú àwọn àdìsí tí ò sí àdìsí àwọn àtàbùrúkú ṣòkòtò tánẹ́bí ní kí wọ́n fà ọ̀rọ̀ tẹ́ ìjọra wọn nítorí tó mú nìkan ẹ pàǹtẹ́ lànẹ́bí ń sọ pàǹtẹ́ pàǹtẹ́ ni wọ́n ń lo pàǹtẹ́ wọ́n ń lo pàǹtẹ́ wọ́n ń lo pàǹtẹ́ àwọn olùbàtẹ́ lẹ́yìn àtẹni kó má kalẹ̀ ànẹ́bí wọn ṣòkòtò rí ọ̀rà ọ̀kan nù tó lè kó dájú ẹ ìkànnì à kò yé yín ni ṣòkòtò tẹ̀ ń sọ yìí tẹ́ pélé mọ́kà ilẹ̀ wọn ilẹ̀ tó mọ́ ní àhẹ́hẹ́ ilẹ̀ wọn tó mọ́ alẹ́sàn ní kọ́kọ́ pé ajẹ́pẹ́jú àti òjò àjọ ọ̀tẹ́mọ̀ ẹni tó sọ ọgbà mẹ́fẹ́ ìyá rọ̀ oúnjẹ àrùn náà ni kò pláàni rẹ̀ tó sọ ẹ̀kẹ́ni ẹ̀ bá ń kọ́fà ọ̀rọ̀ sọ̀kò tó ti ẹ̀rú jú anábíà táwọn sọ̀hábà ń lọ sí àwọn kanjọ kan wọn á gbàgbé kọjá wá àti náà wá àti tàbá balẹ̀ o àwọn wọn á hó lọ àwọn afáàní wọn ní ìmọ̀jẹ́ sẹ́mọ̀ nílé yàtọ̀ mọ̀ ìmọ̀ tí ẹ ní kó wá bí síra tí ò nílá ilẹ̀ tó dúró tó ń tàbí sínú dídé lọ́wọ́ nu òun ni èyí lẹ́gbẹ́ kálù sílẹ̀ mọ́lẹ̀ tó dọ́wọ́ mú síra jáde ogún wa gbò wọ́n ẹ̀ mú síra bá kàn mú síra jáde àwọn òbí lọ́wọ́ rẹ̀ mú síra jáde o. na ẹ wá ń lọ wọn wá ń lọ wọn wá fẹ́ kọjá nítorí wọn ká wọn ká sókòtò pàtàkì sókòtò gbogbo wọn wọn wá ti látàkà fojú tán wọn wá gbàgbé gbogbo náà gbàgbé ló tọ̀ wọ́n fi wá débi tí àwọn tó lọ jíjẹ́ ìsìlámù fún wọn bá ìsìlámù lọ wọn àwọn ni ó ké alẹ́kẹ́ tó ìsìlámù dàbí ẹ̀sìn ní wọ́n gbogbo ọlọ́run ti bẹ́ẹ̀ àwọn náà bá lọ dé mùsùlùmù tó wọn sọ̀rọ̀ nù sọ̀rọ̀ nù gbogbo yìí ò sínú síra o ẹlòmínú kò rí bẹ́ẹ̀ járe sokoto lànà bí ní ti náà ṣòkòtò ni wọ́n fi jóná ṣé ìjọba fi fún wa ni kila kanu gbẹlu kọjá tó kila kanu gbẹlu kí ló ń bá jẹrẹ kọjọ náà anabi yọrọ òkòlù ọmọ wọnú wa lórí pé wọn sọ kòtò wa náà wọn bá yẹ kòtò wa náà sáà alájọ náà ni alájọ máa sọ bí ọ̀rọ̀ ni pé wọn yọ kòtò jẹrẹ báyọ bá lókun láyé kílà fún kílà bí ìtọ tẹ́lẹ̀ èyí tàbá lòun lò láti ìbá sùn náà ni àlọ sọdọ àtàn àtẹmọ ọwọ ẹ wá máa fi pé ṣòkòtò ìjọna ẹ máa fi dẹ́rù bá ṣòkòtò ìjọna náà ni wá ìdádára fún ẹnu ọkẹ́ ká sọ̀rọ̀ bá rẹ̀pọ̀ lọ anábì jù bá ń lọ anábì sallallahu alaihi wasallam ó ní mọ́ni àtọ́ àní dakhala al ẹni bá takùnmí tí ò sì dín ní ọ̀dọ̀ àbá yóò wọ̀ náà lọ́wọ́ bá. àwọn adébí pọ̀ tí tọ́ka pé ìmọ̀tẹ́lá ní sọ̀rọ̀ sọ́lá ọ̀ràn àyàn ni ibi tí ó bá wù wá. àwọn yàrá bàbá náà ti pọ̀. ọmọ àti akùnmọ̀rọ̀ só fàkòdó òhun ọmọ ẹ̀ náà kùn ánìhù kẹ̀kẹ́ ò. so lérí ọ̀rọ̀ fàátù rọ̀ sílùú ìtẹ̀lájà ní Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ èyí ṣe tó bá wù ọ́ tó bá bí ọ̀rọ̀ ló wá ní wa àfẹ́ tó wá ní wa àfẹ́ dandan ní sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú àfẹ́. àmọ́ tó pé kò wá ní wa àfẹ́ kì í sọ̀rọ̀ yẹn àmọ́ tí wá ní wa àfẹ́ dandan ní tí yóò bá sì ṣe ìwé jí ọlọ́run bá ọlọ́run bá náà ọlọ́run àdìsẹ́yìn tàbí Muhammad sallallahu alaihi wasallam. ìjà sí àsìkò bí ìlàwáyé àtúwá ní bèrè. one two three four five six seven eight.